السلام عليكم ورحمة الله وبركاته إلي إني إتوين إتوى تيقبني إلا النبي سنة الرسول تيو ما واي لاتينو أستاذ سليمان إدريس أجمتي إما باركالو إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هدي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته أدوك فون الله وبا أتترى عليكم كاتب فانا بمحمد صلى الله تعالى عليه وسلم وانت أما قبيا ولوني باتكي الدعاء فإن الله سبحانه وتعالى قد هيا لعبد المؤمن لمواجهة جميع الصعوبات والتحديات التي تكتنف طريقه وتعركل سيره ọlọ́run أبا؟ ó ti gba múmi ní òdodo léṣe gbogbo ìṣòro tí ó máa kọlù wọn àbí tí ó máa kọdí wọn ló ti pa wọ́n lésì kalẹ̀ fún pé kí wọ́n máa kọdí kí wọ́n máa jà ìṣòro lógun àbí ọ̀pọ̀lọpọ̀ àbí oníran àwọn àdánwò pẹ̀lú idà kan tọ́lọ́wọ́n bá pa lésì kalẹ̀ fún wọn idà tó mú bérebére tá a fi bẹ́ nǹkan tí ó sì ní máa tí ò ní tẹ́tì láti máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ kò sí èméjì ń parí pé gbogbo nǹkan orúpọ̀ mọ́ra wọn nínú ìṣẹ̀mí ayé nínú ìdùnnú ìbànújẹ́ ìdẹ̀kùn àdánwò ọlọ́run máa fi lúra wọn fún ọmọ adámọ̀ nínú ìṣẹ̀mí ayé ni. ohun tí a ń gbé yẹ̀wò nísìn ni pàtàkì dùá nínú àwọn nǹkan tá fi jagun nínú sẹ̀mí ayé pàápàá jù lọ́dọ̀ mọ́mìnì òdodo òun náà ni àdùá àdùá èyí tí a ń pè ní àdùá ìmọ̀ sábàá ṣàtúnṣe àwọn èèyàn tí máa ń pe àdúrà ní àdúrà wípé kò sí tí jẹ́ àdúrà èdè kan nínú èdè gbólóhùn kan nínú èdè lárúbáwá tí ò bá gbé tó di èdè wa tẹ́ máa sọ pé ẹ ṣàdúrà fún mi kò sọ pé akí alẹ́ wíwù kí ní jẹ́ dùà torí pé èdè yẹn èdè lárúbáwá ni yorùbá sì ti gbé pọ̀ médè wọn wọ́n ti gbọ́yé àdúà so nípa ìjẹ́dè lágbáwá rẹ̀ wọ́n ní hamza nígbẹ̀yìn ṣùgbọ́n nígbà tí ò bá bá pè ní sọ pé àdúà àdúà yìí ni idà tó mú bérebére ìtàmọ̀ fi jagun tó jẹ́ ogun ti àìfojúrí ó yàtọ̀ sí ogun idà àbí ogun ìbọn àti pé ogun idà ogun ìbọn ó ní tí wọ́n fi dojú kọ tí ṣòro bá dé tádánwò bá dé kódà nígbà tá a bá ń béèrè orí lọ́dọ̀ ọlọ́run ogun yìí irinṣẹ́ yìí la máa fi ja ogun onídùá láti inú ẹ̀mí káwọn ọ̀rọ̀ kan tí ànábì sọ sọ̀rọ̀ ta'ala alaihi wasallam fún ibn abbas ọjà radiyallahu ta'ala nígbà tí ibn abbas wà lọ́mọdé tó ń bẹ pẹ̀lú ànábì sallallahu ta'ala lórí nǹkan ọ̀gùn ó níwọ̀ ọmọkùnrin mi yìí ó pè nípe ẹni tí ó ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ó pè nípe àgbàlagbà bẹ́ẹ̀ ọmọdé sì ni bá sọ àlọ́jọ́ náà lọ́hùn ó ní sọ ìwọ ọlọ́run tàjídù owó tó jẹ́ ọ ma bá ọlọ́run ọba ní gbogbo ìgbà tó bá ti ń rí ọba pẹ̀lú rẹ̀ ní rírí tójúkọ́ ó ma rí lẹ́ni tí ó máa ma tì ọ́ tí ó máa pẹ̀lú rẹ̀ ìdásá tí bá ń tọrọ máa tọrọ lọ́dọ̀ wàyídà tí bá ń máa wà sọ́dọ̀ lọ́wọ́ mọ̀ pé gbogbo ayé làwùjítàmà àti aláàyìnyànfàún kàbíṣẹ́ yìí tí gbogbo ayé bá panupọ̀ páwọn òsì ọláǹfààní kan lámìyànfàún ka ilá àbíṣẹ́ yìí kọ́rí kàtàbà hulahulat wọn ò lè kápá rẹ̀ o àfi kó jẹ́ nǹkan kan tó jẹ́ àǹfààní tọ́lọ́n ti kádàrà tó ti kọ fún ọ wàlàwìsítàmà àti aláàyìnyàdọ̀rọ̀ kàbíṣẹ́ yìí bákan náà tí wọ́n bá panupọ̀ páwọn òfàbúrú kankan lámìyàdọ̀rọ̀ wọn ò lè kápá ẹ̀ ilá bí ṣe ń kọ̀ kataba Allah alayk àfintọ́lọ̀ ní ó ṣẹlẹ̀ sí ọlábúrú rúfin àtìlá aklam wọ̀jẹ́ fati sohof àti gbé gègé àwọn gègé tá a fi kọ nǹkan a fi kọ́ sókè o àti gbé kọ́ o àti sínlẹ̀ ìtakọ̀ọ́lẹ̀ sì ti gbẹ lóòótọ́ ni gẹ́gẹ́ bí ò ṣe máa sọ pé àkọọ́lẹ̀ ti gbẹ bóyá wọ́n gbọ́ nínú àdíìsì yìí àbí wọ́n wí lẹ́nu ó ṣe dédé ṣẹ̀ríà àkọọ́lẹ̀ ti gbẹ̀ a máa yí padà ẹni tó sì yí náà lọ́lọ́n tọ́lọ́n bá fẹ́ tí ó bá sì ní yí ní tó wà ńlẹ̀ náà ni ó máa jẹ́ bẹ̀ ọ̀jọ̀gbọ́n kan ó wà nínú ìgbèkùn inú ìgbèkùn tó wà yìí ó wá rẹ́yẹ àdàbà tán tí ń sunkún ta ó wà nínú àhámọ́ èyàn ni pé ẹni náà wà nínú àhámọ́ ó wá rẹ̀ yẹ àdàbà tí ń sunkún ta àhámọ́ tàwọn alábòsí lòun sì wà ó ní àkúlù àkọ̀dìná hátíbì kúrú bí hàmẹ́mẹ́tùn àyájá àrọ́ta hálì táṣì òrìnà bí hálì ó ní ìwọ àdàbà tí ọwá ń ké yìí a yadhaku ma'surun wa tabki taliqatun ó ní wọ gbangba ta ni wọ́n wà ó so di ewì ti mo ń kà yìí ìwọ lowo-lowo o sinu ò sínú n temi won wọ́n fi mí sínú kéjì wọ́n rá mi mú wọn lo lọ wọ́n sì ń fìyà jẹ mi ó ní àyè àdàkù ẹ̀rín sì ń pa mí torí pé àwọn ni wọ́n gbá mi ọkàn mi balẹ̀ pé wọ́n kọ́ ẹ̀san wọn ma kó tèmi náà níwájú ọlọ́run ayádáhákù máa sórún àtábú kí tọ́lé kọ̀tùn wàyá sùkútù máa zòònù wàyá ń dúbù sáálí ó ní wọ́n wà níta gbangba tó fírì láti lọ bí tó yẹ kó lọ ìwọ lọ wá ń bomi lójú èmi dákẹ́ jẹ́ èmi ò pariwo làkọ́dé kóńtù àwòlá àmì ń kèbí dámú ìmú kìláta èmi ló yẹ kí máa mi lójú pòròpòrò wàlá kí ń nà dámú ìfíhàwá dí sí gọ́ọ̀lì ṣùgbọ́n nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀gbà tó jádánwò ayé omi ojú tèmi ó wọ́n kì í sábà wà torí pé mo rí hílà hílò mo rí rògbòdìyàn mo rí fìtínà ó ní kì í sábà wà ọ̀nà rẹ̀ jìn in ti ń wí yìí ó ní wípé ìfaradà pọ̀ ìfara ti ọlọ́run ọba sì máa pọ̀ fẹ́ni ọlọ́run ọlọ́run ni wọ́n máa bá sọ̀rọ̀ ni wọ́n máa wíjọ́ fún ìbànújẹ́ wọn tó bá ṣẹlẹ̀ sí ọnú ìgbésí ayé kìí gbé wọn kú lójú ọjọ́ ọ̀nà ọlọ́run wọn tó máa tòrò mọ́lọ́run sí ni lakọ̀dìkẹ́ náà ti dùn mú òun fi hálì hawadithi wàl wọ̀lẹ̀ azamati rọ́ọ̀lìyà tó bá fi pé nípa àlámẹ̀rẹ̀ ayé ni wọ́n ìmú mi lójú amma bayna yẹ́dẹ̀ ìkọ̀ọ́lékihín fọ́rọ̀ kìsọ̀ ṣùgbọ́n tí wọ́n bá wá ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ àbí wọ́n ṣe náà fílà àbí wọ́n kàl koran omi ó sì mọ̀ wá ebi pa wọ́n pa ya Rahman ya latif omi ó sì mọ̀ bọ́ lójú tẹ́ bá ń bọ́lọ̀ sọ̀rọ̀ níbi súnmọ́lọ̀ níbi ìbẹ̀rù ọlọ́n ọlọ́n pè wá sákèèsí púpọ̀ kọlọ̀n jálè ó sì pè wá nípè tó pọ̀ kọlọ̀n ṣe wá lẹ́ni tó máa jẹ́ pé ọlọ́n ó fún aláǹfààní tó pọ̀ nínú sọ́tò gáfíìrì àyà 60 sóra 40 àyà 60 ọ̀kọ́lọ̀ rọ́bù kún mú dùn ní àti pé ọlọ́run yín sọ pé ẹ pè mí èmi ẹ jẹ́ ìpè yín èmi ó jẹ́ èmi ó jẹ́ ìpè yín àǹfààní ńlá lélẹ̀ àǹfààní ńlá lélẹ̀ ìtọ́lọ̀n fún ẹrúsìn ọlọ́run lódodo kọ́lọ́n ti wà lẹ́rúsìn ọlọ́run lódodo ọ̀pọ̀lọpọ̀ gbà pé àdéhùn tọ́lọ́run ṣe yìí torí ìmánì tí wọn ò fi bọ́ wọn látìgbà tí wọ́n ti ń rè wọ́n bọ̀ nùsẹ̀mí ayé wọn wọn gbà pàdéhùn òdodo ni torí pé tó bá ṣe páwọn nìkan nínú àwọn tí wọ́n pèlè ní àbí ìláyé ló bá fàǹfààní ilẹ̀ gẹ́gẹ́ mo ti sọ ní ọ̀rọ̀ mi níṣáájú bóyá mínísítà ó fún yín ní káàdì pélébé pé ẹ máa fi wọlé ẹ fi jáde bóyá gọ́vnà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó yóò mọ wú yóò mọ gapá pé àwa ń lọ government house

tó wá sọ pé Kwara state ni òde lọrin bẹ́ẹ̀ náà làwọn state tó kù àmọ́ àǹfààní tọ́lọ́run fi lẹ̀ yìí inú yàrá rẹ̀ ó bọ́lọ́n sọ̀rọ̀ tó bá jẹ́ nìkan tó nígbàgbọ́ pé téèyàn bá pe ọlọ́run lọ́run mọ́ dáhùn ó mọ̀ pé ọlọ́run bá ní gbogbo ìgbà ó rí ilé ní ayọ̀ ńlá nínú ìgbésí ayé ṣùgbọ́n ẹ àwọn ẹlòmíì ẹ àwọn èèyàn tó jẹ́ wípé tọ́dún kan fi yípo kò pé ọlọ́run rí kódà tí wọ́n bá wá tẹ̀mọ́ létí tí wọ́n bá gbígbà tí wọ́n mú lọ́pọ̀ọ̀pọ̀n pé ah, ẹbẹ̀ lọ́hùn o ẹ má o yóò wá kí sáwọn ẹ̀kan pé abáhùn bẹ̀ lọ́hùn òun gan kí ó tún bẹ̀ lọ́hùn táwọn tí ó pè yẹn à ń bọ̀ abẹ́lẹ́yìn náà táwọn lè bá wá ń sọ wípé ẹ̀ lágbọ́já ìwọ náà wá wí tẹnu ẹ̀ ìwọ náà lásà ń bẹ̀ lọ́hùn fún ah, ẹjọ́ ẹjọ́ mi ò ẹ̀yin náà lè má bá mi ṣe gbogbo ẹ̀ ẹ̀yin lẹ́bàá bá mi pè ẹ bá mi ṣe gbogbo ẹ̀ àbí ṣé ẹ jẹ́ pé ẹgbà ẹgbà ẹ tún gba fifty thousand yìí òun ò mọ lọ́hùn pé eléyìí ṣé mùsùlùmí eléyìí mùsùlùmí gidi kan nítẹ́fìmọ̀ pé mùsùlùmí gidi kọ́ ó ń bẹ nínú ọ̀rọ̀ lọ́hùn bóyá yàtọ̀ náà ni iná lẹ́dínà náà ní ìbáradà ti àbí bóyá bẹ́ẹ̀ náà ni dájúdájú dájúdájú àwọn ẹni tí wọ́n ń ṣe ìgbéraga wọ́n ṣe ìgbéraga ṣẹ́rí kúrò níbi ìjọsìn mi níbi ìjọsìn mi láìpẹ́ wọn yóò wọ jahannam lé ẹni tó yẹpẹrẹ torí ìbìjọsìn mi ìbáàdà tí ń bẹ̀ yẹn dùáyí ni ìbáàdà bíbẹ lọ́hùn ni torí pé ntọ́lọ́hùn fi bẹ̀rẹ̀ ní pé òdùrún ni ẹ bẹ̀ mí astajib lakum dà yín lóhùn innal ladina yastakbiruna ìbáàdà tì í ọlọ́run wá náwọn tí èébẹ̀ ni tó yẹ pé wọ́n jọra wọn lójú débẹ̀ sẹ̀ẹ́dẹ́ kòlú na jahannama dakhirin wọ́n bá tọ́ náà jahannama wò ìbádà tó lágbára oníkàmọ̀ belon bákan náà ọlọ́run tún sọ fún wa nínú Al-Qur'an Karim was'alullaha min fadli ẹ máa bẹ ọlọ́run ẹ máa tọrọ ọlá ọlọ́run ẹ máa bèèrè hadith al-Qudsi fi sahih Muslim yàkúrò lọ́wọ́ tààlà nínú ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ tí ó tún wúwo ojú ọ̀rọ̀ ànábì lọ ta'ala wasallam ya ibadi kullukum ja'un illa man ẹ̀yẹ mi gbogbo yín tẹ́bí ń ń bá fún lóúnjẹ gbogbo ẹ̀dánù tí ni ya ibadi kullukum aari gbogbo ilẹ̀ ní ìhòhò illa man kasawtu abẹ́ tí ń bá dá sọ́wọ́ fastaksuni ẹ máa wá mi ẹ máa bẹ̀ mí kí n fún yín lásọ aksikum wọ́n fún yín lásọwọ́ wọ́n fún yín lásọwọ́ ya ibadi ẹyẹ rúsùn ní kullukum dọ́ọ̀lù gbogbo ilẹ̀ ní ànù ẹ wà lójú ọ̀nà àrùn illa man hadaitu abẹ́ tí ń bá tọ́ sọ́nà fastaduni ẹ máa wá mi lólùtọ́ni sọ́nà ahdikum ìtọ́yin sọ́nà ya ibadi ẹyẹ rúsùn mi innakum tukhti'una bil ẹ̀rí pé ń tàbí sọ nínú ọ̀rọ̀ tó kọjá lọ nìyẹn wípé ẹrú ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa aláṣìṣe ni wá ẹ̀ ń ṣàṣìṣe lóru àti lọ́sàn yẹn rú sí mi wà á na áfìrù dùnú bá jẹ̀míyà èmi ni mo sì máa ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá wà láwùbàlì kò tí ń tó kàn mí mo lè ṣàforíjì gbogbo ni ẹ wá mi lólùforíjì ni áfìrù lakùn wọ́n foríjì nínú àdífì míì èyí tó wá tí imam ahmadu gbáwà tí ní àtàwọn ẹlòmíì yakolu sallallahu ta'ala alaihi wasallam laysa shay'un akrama ala Allah min ad-du'a kò sí nǹkan kan tọ́lọ́run bá pàtàkì púpọ̀ jù jù وذلك لما فيه من إظهار الفقر والعجز والتذلل والاعتراف بقوة الله عز وجل وقدرته torí pé pátápátá yẹpẹrẹ ara ẹni ó ń bẹ níbẹ̀ ìmọ̀ pàtàkì ọlọ́run àti tóbi àtagbára rẹ̀ ó sì wà níbẹ̀ inú fà tọ́jọ̀gbọ́n kan fi sọ wípé Allahu yagodobo intaroctaso alahu tẹ́ bá fọlọ́run lẹ̀ tẹ́ máa bẹ̀ tẹ́ máa tọrọ lọ́dọ̀ ẹ̀ tẹ́ máa bèrè orí lọ́dọ̀ ẹ̀ tẹ́ máa wá sọkúrùn dàbúrú lọ́dọ̀ rẹ̀ tẹ́ ń wá síbò ọlọ́run bínú ẹ máa bèrè lọ́dọ̀ ọlọ́run níbi táhàn yóò ní kúrò mbẹ̀ ìtọ́lọ̀ fi ń jẹ́ ọlọ́run tẹ́dà fi jẹ́ tẹ́dà fi jẹ́ ẹni tó yẹpẹrẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmọ̀ fẹ́ ká máa bèèrè lémaléma ká máa bèèrè lọ́sàn ká máa lóru kẹgbẹ̀rún wa aláwọ̀ dúdú funfun ọmọdé àgbà ọkùnrin obìnrin ká máa pè ń gbogbo ìgbà kan láyé ẹ lè máa pè bẹ́ẹ̀ tí ò ní sùn tẹ́ni tí ń bẹ́ẹ̀ ń gbogbo ọ̀sìn wàtàrọ́bùnà àdàmà yìí na yóò sálò ya gọbabu torípọ̀ ma àdámà lẹ́rì tí yóò tẹnumọ́ tí yóò tẹ àhámọ́lá nípa àbẹ́ẹ̀rẹ̀ yóò sì sù ẹmọ wà love my love you too láàrin ọkọ àtaya tí ìbéèrè bá lọ́dọ̀ aya ọwọ́ ẹni tí ń kìí yóò sì sù ilé sì wà mọ́tí amala alkitaba wa sunna tẹ́ bá sàkíyèsí tẹ́ wòye sí ọ̀rọ̀ náà dáadáa tẹ́ wo sunna nabi sallallahu ta'ala sallam alima anna lè dùn àyè ta àfẹ́rẹ́ náà jìbà ẹ̀rí wípé ìbẹ̀lọ́n nǹkan tó tóbi pọ̀ ni fahada nuhun alayhi salatu wa salam wọ́n bẹ lọ́hùn láwọn tí wọ́n ń gbó wọn lẹ́nu tí wọ́n kọ́ tọ́lọ́hùn tán jẹ́ níbi lónìí àwọn tọ́lọ́hùn rán wọn tí wọ́n bẹ lọ́hùn lé wọn lórí fa alákàhùnmùlọ́ ọlọ́run sì pa wọ́n lè dáwà ti dá àyìn minhum ọlọ́run fi léyìn jẹ́ pé ìbẹ́lọ́hùn ìbẹ́lọ́hùn wọn wàhálà zakariya

àwọn èèyàn ń wò pé a ti pọ̀jù ní tani ó bọ́ sómi tani ó bọ́ sómi ẹnìkan kan sọ pé wọ́n bọ́ sómi wọ́n wá mú jẹ ló bá bọ́ sórí ànábì Yunus alayhi salam pé ìwọ lọ́wọ́ àbọ́ sómi o nígbà tí ẹnìkan kan fọlọ́ntíà ó mo gbà fọ́lọ́n ẹ sọ mí síbẹ̀ wọ́n bá jù sínú omi òkun lẹ́yìn ọkọ̀ bá fúyẹ́ lọ́kọ̀ bá ń lọ ni ò bá tẹ̀rì mọ́ jíjù tí wọ́n jù sínú omi òkun ibtaláhu hótún kẹbìrù ẹja ńlá gbèmí wà índàmà tagaṣẹ́tù zulmatu thalas ọkùnkùn mẹ́ta wábò zulmatu leili lóru ni wà zulmatu kọ́ìl bahar inú omi gangan fúnra rẹ̀ òkùnkùn ni wà zulmatu batin hot òkùnkùn inú ẹja odù mẹ́ta lẹ́yìn wá gbà náà yunaji rọ́bà yunaji rọ́bà hù tààlà wà bẹ̀rẹ̀ sí képọ̀lọ́un ó ń képọ̀lọ́un ó ń bẹ ọlọ́un ọmọbẹ̀ ọlọ́run fàyẹ́ sọ́rọ̀kù kọ́ ilà ń sọ wípé la ilaha illa anta subhanaka inni kuntu mina zalimin la ilaha illa anta subhanaka inni kuntu mina zalimin fàyẹ́mìrò rabbul hutil hut ọlọ́run bá tó jẹ́ pé òun lẹ́lẹ́dà lẹ́yìn ìgbà tó yọ ọlọ́run ni o torí à ń bọ̀ àbí ọ̀rọ̀ wípé tí wọn bá ń bẹ lọ́mọ́mọ́ kánjú ẹlòmíì ń ṣépèlé rẹ̀ wọ́n tún fọ́n lọ́hùn ní wọ́n tún wò pé ṣépọ̀ ọlọ́run sì ká in tó ń tọrọ yìí ọlọ́run bọ́ bá fẹ́ mi eléyìí ń ṣàdúrà òun ṣépèlé rẹ̀ nìyẹn ìwọ ó pẹ̀mí pọ̀ ó sọ tó ọfẹ́ fọ́lọ́run òun sọ fọ́lọ́run pé tó ọba fẹ́ kọjọ́ ọ̀la kó tú ọlẹ̀ náà àdánwò yìí àà subhanallah ẹja ńlá yìí ó pa ànábì Yúnúsù kalẹ̀ wọ̀yá múru ṣájẹ́rẹ̀ tán ọlọ́run wa pagi kan láṣẹ torí pé dẹ́sàtì ni àpọ́n ọ̀dán lẹ́ni ọlọ́run ní kí igi ó hù ọlọ́run ló ní wà àti tí èmi nínú gbogbo tó dá ló ní wà wòyá mú ṣẹ́jẹ́rẹ̀ tán àǹtàǹbùtàlẹ̀ ó ní kí igi yẹn hù kó sì ṣe èso wàtàrílà igi yẹn sì sẹ́bò òjìbò lòwárá kìhá oruwé báadà àǹtà àṣàrà jẹ́sádò bí máa sọ̀ọ̀bà torí ara rẹ̀ ti yí padà ó ti fẹ́ mọ́ já bútẹ́bútẹ́ wọ̀lẹ́hádà jẹ́ àfẹ́l hadithi sahih inú fi wọ́n ọ̀rọ̀ annabi ní nínú ọ̀rọ̀ mi sallallahu ta'ala sallam alladhi rawahu ahmed wa tirmidhi wa ghayruhuma annahu sallallahu alaihi wa sallam qal da'watu dhinnun àdúrà èèyàn mọ̀ yá wa ẹni tẹ́jà pọ̀ jáde ẹni tẹ́jà gbémì tó tó pọ̀ lẹ́hun ìdáa nígbà tó bẹ ọlọ́run wa huwa fi batn subhanaka inni kuntu mina zalimin la ilaha illa ant subhanaka inni kuntu minaz zalimin tó dáma tí ó wí tí ó ma fẹ́ dìmọ́lẹ̀ la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin òjíṣẹ́ ọlọ́run bá sallallahu ta'ala sallam ó ní fa innahu lam yad'u biha rajulun muslim fi shay'in qat illa sajara Allahu lahu mùsùlùmí kan ò ní fi ayé gbólóhùn ìbẹ̀ lọ́hùn àfikọ́lọ́hùn gbàdúrà rẹ̀ ẹ jẹ́ ká dìmú báwọn kó wà nínú àwọn gbólóhùn tá a máa fi bẹ lọ́hùn torí ọ̀pọ̀lọpọ̀ lónìí àkàtú burúkú ń bẹ lẹ́nu wọn ìyá wọn ní ó pè ìyá ayé náà ní ń pè wọn ní ó pè ìyá ọ̀run ìyá ọ̀run náà ní ń pè ó palàyè tí ò tọ́ lọ́hùn ẹrúkùrú ọpòkú gbogbo ẹ̀ náà kò jọra wọn dípò tí ó jọra wọn tún burú sí ni torí ẹbọ tó ga ni téèyàn bá ti lè máa pe nǹkan kan lẹ́yìn ọlọ́run fún ayọ̀ kan tí ń fẹ́ àbí ìṣòro kan tó fẹ́ kó kúrò tí ń pe nǹkan kan náà ẹ̀dẹ̀ ọlọ́run ó ti ṣẹbọ kódà irúpè yẹn ti gbé kúrò nẹ́sìn Islam bákan náà al-Qur'an Karim ذكرت في وكأن القرآن ذكرت في هذه الوقائع التي استجاب الله فيها دعاء من دعاه oríṣiríṣi ọ̀nà àtàwọn ààyè tọ́lọ́run ti gbàdúrà wọn tí wọ́n pe ọlọ́run tọ́lọ́run ti jẹ́ pé wọn bákan náà ló wá ní súnà nábì sallallahu ta'ala sallam bi dhalika aidan tó fún aláwọn àpẹẹrẹ oríṣiríṣi ààyè ibi táwọn èèyàn ti bẹ̀lọ́n tọ́lọ́n sì gbàdúrà wọn àpẹẹrẹ irú ẹ̀ ẹnìkan amọ̀pẹ́nu súnà nábì sallallahu ta'ala sallam kò bẹ́sìn mu kò lọ nínú ṣẹ̀rẹ́ islam kódà ọmọ ìyá ìsùlẹ̀ tí ń fọwọ́ sí jẹun tí ń fọwọ́ sí mu nípa jíjẹ wọ́n sọ pé ń fọwọ́ sí kọ̀ọ̀kan o lórí jíjẹ àti mímu ọmọ ìyá ìsù ní mọ́ èyí tó dàsà táwọn èèyàn tó ti tọrọ fọ́n kálíbà yìí nìsín anábì sọ fẹ́nìkan sallallahu ta'ala sallam alẹ́dì akalabi shimalihi indama amarahu bil akli bi yamini pé à ah, eléyìí tó ń sin òbá ṣẹra ọlọ́mu ṣẹ̀yìn pọ́lọ́ ọ̀rọ̀ anábì sí dúdú fún funfun gba sallallahu ta'ala àjíṣẹ́ ọlọ́wọ́n ń àṣẹ pé a máa jẹ ọwọ́ ọ̀tún náà máa fi jẹun o fàkọ́rẹ̀ láàṣàtìn èmi mi ò lè fi jẹ ìkankan sì sí lọ́wọ́ ọ̀tún èmi ò lè fi jẹ o ní tẹ́mi ó máa fi jẹun mi fi jẹun yẹn máa náà ó ilẹ̀ kò sí nǹkan tó kọ̀ tó fi kọ̀ sánàbì lẹ́nu ju pé ó gbéraga ọjọ́ rẹ̀ lójú àwọn wá jẹun mọ́ nígbà tí ọwọ́ náà sì parun ọwọ́ yẹn kúrò láyé kóhun gangan tó kúrò láyé وقد كان صلى الله عليه وسلم دعا لبعض أصحابه أن يستجيب الله دعاءه فكان كذلك ومنهم سعد بن أبي وقاص وسعيد بن زيد bákan náà nínú àwọn tọ́lọ́ tánà bíbẹ̀ lọ́rùn bá fún tọ́dọ̀ àwọn gbà ní yàrá-yàrá ní inú wọn ní Ibn Abbas ọ̀pọ̀ bẹ́ẹ̀ Ànábì sallallahu ta'ala sallam ó ti bẹ lọ́hùn nígbà tẹ́bi dójú ẹ̀rí tó bẹ lọ́hùn sóúnjẹ tí ò yẹ nìkan sí jamaa mustafid tán sì jẹun àwọn jamaa tó pọ̀ tó ń jẹ òsì padà tán lẹ̀ nígbà tí nira tó dójú ẹ̀ ẹ̀rí pé ààrí kànú ẹ̀gbà wá pé nígbà tí níjọ́ tó ń dijọ́ kan tẹ́bi tó jẹ́ àpẹẹrẹ mọ́jísà àpẹẹrẹ in tí a ń pè ní àmì ìyanu ńlá tọ́rọ̀ sí fánàbí sallallahu ta'ala wa sallam òun ni àdúà afẹ́ kí a gbọ́yé gan ká pàtàkì ẹ̀ torí pé kẹ́mọ́ gbàgbé pé wáàsí wa yìí ìlànà ànábì la pé àwọn èèyàn náà ń bẹ lọ́hùn àwọn èèyàn ń ṣe dùá o ṣùgbọ́n báwo ni ó sì bá ìlànà ànábì mu sí báwo ni ó ṣe jọ tí ànábì là kalẹ̀ sallallahu ta'ala alayhi wa sallam òun là ń pè àkíyèsí sí i nínú ọ̀nà táwọn èèyàn ń gbà láti máa bẹ ọlọ́run ó ní kí wọ́n máa pe ẹ̀dá tí èsì ọlọ́run wọ́n máa kálùjànú wọ́n sì máa pé èèyàn wọ́n lè jókòó nínú ilé wọn wọ́n lè wà lójú ọ̀nà wọn ẹlòmíì lè ṣàìsàn látàlẹ́ kó jẹ́ pé nǹkan kan ní ń pè kódà wọ́n ti ní oríṣiríṣi tíra nǹkan tíra àdúrà báyìí sí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tíra àdúrà báyìí sí ń lọ́dọ̀ rẹ̀ tíra tí wọ́n kọ́dọ̀ ànábì jọ sí sallallahu alaihi wasallam kò sí lọ́dọ̀ ẹlòmíì ẹwọ gbólóhùn kan eléyìí tá a mú wá nísìn la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin gbólóhùn yìí ẹlòmíì ó kàkún tẹ bá sọ fẹ́ pé à ẹ máa tẹnumọ́ la hawla wala quwwata illa billah ó kàn gbọ́ lásán ni ó dìgbà tó bá tó bá bẹ̀rẹ̀ sí wí àwọn gbólóhùn kan tí ò lẹ́sẹ̀ nílẹ̀ tó jẹ́ pé ẹbọ ẹbọ hánrán ni ẹlòmí lè máa pé bàbá rẹ̀ tó ti kú ẹlòmí lè máa lọ só forí kalẹ̀ níbi tí bàbá rẹ̀ tí wọ́n ti sí ẹlòmí á máa pè ya rẹ̀ ẹlòmí á máa pè àwọn àlùjànnú àlùjànnú tó bá sì ń láyé á dáhùn tó náà bá ti kú yóò sì gbé yóò gbé wọn kúrò lójú ọ̀nà ọlọ́run yóò gbé wọn jìnnà sójú ọ̀nà ọlọ́run ọba tẹfẹ́tẹfẹ́ Uh, Sadu ibn Zaid Allah ta'ala al’Ani, nínú àdífì sọ Bukhari àti Muslim obìnrin kan khaasa matthew wọ́n ń pè ní ọmọ house ọ wá gbé lọ sọ́dọ̀ adájọ́ ààrẹ wọn ààrẹ wọn nígbà náà lọ́hùn marwan ọmọ annahu ọmọ zaid ó ní ṣe amin ó ló Fakola Sa'ad oni uh, ní uh, Sa'id ọmọ Zaid ni mo wí fakọ́ọ̀lá Sa'id ana kunt wọn sofa fádájọ́ sọ fá rẹ̀ ana kunt áàkìdù áàkìdù min ardi ha ṣe an báadà lẹ́dì sẹ̀mítò ní Rasulillahi sallallahu alaihi wasallam ìwà ah, ìmàmàlélé yìí èmi ó gbalẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tí mo gbọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n á bi léèrè pé wọ́n lọ́rọ̀ ànábì tó gbọ́ onísẹ̀mítò Rasulillahi sallallahu alaihi wasallam yakul mọ̀n àkọ́dà ṣíbúrá mínú àròdì mo gbọ́ tó jìṣẹ́ ọlọ́run bá sọ pé tó bá gba ilẹ̀ kan tí ò ju ọrùn ọwọ́ lọ tí ò jà tẹ́lẹ̀wọ́ lọ àwùdúlmọ́n nítàbò sí tó wíkọ̀hú ilẹ̀ àsábìn àròdìn ó dè mọ́ bẹ́ẹ̀ wọ́n so mọ́lẹ̀ ó kí ọ̀jàgà yẹn bọ́lẹ̀ wọlẹ̀ lọ pátápátá tí ó mọ̀ jìyà ọlọ́run bá ń bẹ̀ adájọ́ ààrẹ wọn wá ń sọ pé láàsálù kàbàyí nà ó tọ́yẹ ọlọ́run wa wọ́n dí ọmọlẹ̀ nù náà àmọ́ sàyídò wa ní kí n tó lọ Allahumma in kanat kadiba tó bá ṣe pé rọ́lóbìnrin yìí pa fa àmì bá sọ̀rọ̀ ha ọlọ́run gbójú lọ́wọ́ ẹ̀ waqtulha fi ardiha orílẹ̀ rẹ̀ sì lè kó kú sí qala famatat hatta famamatat kò kú hatta dhahaba basaruha kò kú tójú rẹ̀ fi kó láyé wa baynama hiya tamshi fi ardiha id wákà ti fi hufratin famata orí ilẹ̀ yẹn tó wíhun ibẹ̀ náà ló dákẹ́ sí ní ìparí ẹwà rí gbogbo oríṣiríṣi ìlànà ìran táwọn èèyàn gbádùn àgbà ẹ jẹ́ ká wòye sí súnà nàbí sọ̀lọ́rọ̀ sọ́làm lórí ẹ̀ o ntáwọn èèyàn ń pè wọ́n ń sheikh wọ́n pe pè mọ̀mọ́tẹ̀ tó pè dáadáa báwọn wọ́n ń pè shehu wọ́n pe ya wọn wọ́n ń pàlùjànú wọ́n lọ́rọ̀ tó délẹ̀ ìtọ̀ ayé ní bẹ́ndì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ mùsùlùmí ló rá sínú ilé ìpátápátá ẹ pè ọlọ́run ọba yín ọlọ́run ọba ó dáhùn ẹ ń wáyọ̀ ẹ ń wádùn ní ẹ pè ọlọ́run ọba yín à ń wágbàlà à ń wá àánú ọlọ́run àwọn àtibọ́ nínú ìṣòro ká pè ọlọ́run ọba wa ọlọ́run ọba nìkan ló tó fún wa tí ẹ bá ó mọ̀ dìrọ̀mọ́lọ́run tó sì dìrọ̀mọ́súnà ọlọ́run ọba قلب درايات الكعامة أقول ما تسمعون واستغفر الله تعالى لولاكم ولكم الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته